tó ẹ kú ilé làkàrà lé bẹ́ẹ̀ àrẹ̀wá làkèrò ọ̀nà bàbá tí rí ń tipẹ́ ẹ kú ìjọ mẹ́ta là So. káàbọ̀ sórí ètò wa ètò wa ọ̀rọ̀ ìjìnlẹ̀ níbi tí a ti ń kọ́gbọ́n lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà. orúkọ tèmi ni adébáyọ̀ adékúnlé èmi lọmọ kúrèmílẹ̀ ọmọ kúrèmílẹ̀ ọmọ báyìí kòkò inú aláwọ̀ àbàjẹ́ èmi náà lọ lótú ètò tí ò ní ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí i. àkòrí tí a fún ètò ti òní náà ni ìlà ọwọ́ hmm. ìlà ọwọ́ ìlà tó wà lọ́wọ́ ènìyàn yìí òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ètò gangan ẹ jẹ́ ká sáré dé òkè lọ́wọ́ a fẹ́ lọ sáré ṣe ìgbafẹ́ díẹ̀ à ń padà bọ̀. adìyẹ mi. ẹ káàbọ̀ padà sórí ètò kí tó lọ lẹ́ẹ̀kan yẹn mo ní abẹ́ sọ̀rọ̀ lórí ìlà ọwọ́ hmm. àwọn ìlà tó wà lọ́wọ́ wa yìí ó yàtọ̀ síra ìtò wà lọ́wọ́ ọ̀tún ó yàtọ̀ sí ìtò wà lọ́wọ́ òsì ìtò wà lọ́wọ́ táyé ó yàtọ̀ sí ìtò wà lọ́wọ́ kẹ́hìndé nítorí náà la ṣe máa rí pé táyé lówó kẹ́hìndé ò lówó àbí kẹ́hìndé lówó táyé ò lówó ọ̀tọ̀ọ̀tọ̀ ni kádàrà wọn kádàrà wọn ò papọ̀ bẹ́ẹ̀ àyọ̀mọ́ wọn ò papọ̀ bẹ́ẹ̀ ìlàwọ́ wọn ò papọ̀ gbogbo ìlà tó wà ní ọwọ́ wa gbogbo wọn lọ ní ìtumọ̀ tiwọn gbogbo wọn lọ ní ìtumọ̀ ṣùgbọ́n lẹ́yìn máa dárúkọ gbogbo ìlà yẹn fún wa ṣùgbọ́n ẹyọ kan ní ṣàlàyé rẹ̀ lónìí àwọn ìlà ọwọ́ náà náà ni lifeline heart line marriage line health line àti faith line ìlà márùn-ún tá a ní náà nìyẹn lifeline heart line marriage line health line and faith line àwọn làá márùn tí a ní náà nìyẹn gbogbo àwọn làá dẹ̀ ní ó ní ìtumọ̀ rẹ̀ ní ìgbésí ayé ènìyàn mo sọ lẹ́ẹ̀kan pé bí ìlàwọ́ Táíwò ṣe yàtọ̀ sí ti Kẹ́hìndé bẹ́ẹ̀ ni ìgbé ayé wọn ò lè jọra ìgbé ayé wọn máa yàtọ̀ kò jẹ́ dandan pé torí wọ́n jẹ́ ọmọ ìyá kan náà pé wọ́n bí wọn nínú ọjọ́ kan náà àbí wọ́n bí wọn nínú ìyá kan náà lọ́jọ́ kan náà kọ́ níwà kan náà wọn ò lè ní láíláí kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́yìn mo ní ẹ̀yọ̀ kan ni mo fẹ́ ṣàlàyé rẹ̀ mo dẹ̀ máa bẹ̀rẹ̀ láti ilẹ̀ fifth line mo ní mo fẹ́ ṣàlàyé lẹ́ẹ̀ni ṣùgbọ́n kí n tó wọnú fifth line yẹn ní kí n tó wọnú fifth line láti máa ṣàlàyé rẹ̀ jẹ́ ká sáré dé òkè náà à ń padà bọ̀. èyí tí mo rà mo tọ́jú rẹ̀ ó sì dábàá. ẹ káàbọ̀ padà sórí ètò kí n tó lọ lẹ́ẹ̀kan yẹn mo ní a fẹ́ sọ̀rọ̀ lórí faith line lónìí hmm. lákọ̀ọ́kọ́ kí ni à ń pè ní faith line gan-an kí ni à ń pè ní faith line gan-an gẹ́gẹ́ bí a ti mọ̀ pé a ní gbogbo wa nílò owó gbogbo wa a nílò owó láti fi lè gbé sí ayé ìrọ̀rùn owó láìsí owó lọ́wọ́ ìgbé ayé ìnira lórí àmà gbé ṣùgbọ́n tí owó bá wà lọ́wọ́ wa a máa gbé ìgbé ayé ìrọ̀rùn a máa gbé ìgbé ayé ìrọ̀rùn tí a bá dẹ̀ ní owó lọ́wọ́ a gbọ́dọ̀ ní iṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ la ṣe mọ̀ pé ẹni tí ò bá ní iṣẹ́ kò lè lówó lọ́wọ́ o irúfẹ́ tí a bá ń ṣe irúfẹ́ iṣẹ́ tí a bá ń ṣe yìí ó nílò pẹ̀lú ìlà ọwọ́ wa ìlà ọwọ́ wa ó níṣe pẹ̀lú ìlà ọwọ́ wa ìlà yìí ni ó ṣàlàyé ìgbà tí a lè rí iṣẹ́ ìgbà tí a lè rí ìgbéga lẹ́nu iṣẹ́ ìgbà tí iṣẹ́ wa lè yí padà yálà sí dáadáa tàbí búburú àti ìgbà tí a máa ní owó la máa ní owó ló máa sọ ìgbà náà àti ìgbà dé ìgbà tá a máa ní pàlùmọ́nì ayé yìí ìlà yìí máa ń bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọwọ́ ẹni ní àtẹ́lẹwọ́ ẹni ó máa ń bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ àtẹ́lẹwọ́ ẹni dé abẹ́ ìka yes dé abẹ́ ìka bí ìlà bí a ṣe lè ṣàpèjúwe ìlà yìí náà ní ìlà yìí gbọ́dọ̀ hàn dáadáa pẹ̀lú àwọ̀ brown color brown ó gbọ́dọ̀ hàn dáadáa pẹ̀lú àwọ̀ color brown ilà yìí gbọ́dọ̀ tínrín bíi wípé abẹ́là fi kọ́ ó gbọ́dọ̀ tínrín bíi pé blade lọ fi yá tábà wọwọ́ wọn máa wà ń bẹ̀ ilà yìí gbọ́dọ̀ fì síwájú àti fì sẹ́yìn ó gbọ́dọ̀ wà síwájú ó dẹ̀ wà sẹ́yìn ni bẹ́ẹ̀ ni ilà yìí kò gbọ́dọ̀ gé pẹ̀lú ìlà mìíràn ilà yìí kò gbọ́dọ̀ gé pẹ̀lú ìlà mìíràn ìwọ rẹ̀ nìyẹn hmm. ṣùgbọ́n kí n tó máa bá àlàyé mi lọ ẹ ká sáré ṣe ìgbafẹ́ díẹ̀ à padà bọ̀. lọ́sàn-án ọjọ́ kan ẹ̀mí ọmọ fẹ́ ó ti jẹ lọ ó bọ́ sí kọ̀tọ̀ ọjọ́ sì bá bàbá bá mi bẹ bíbẹ tí mo bẹ bíbọ lọ bọ mo dáná fún. ẹ káàbọ̀ padà sórí ètò kí n máa bá àwáyé mi lọ o irú àwọn ìlà yìí ló dára jù ìlà faith line ló dára jù ẹni tó bá ní ìrìnlà yìí lọ́wọ́ tó ní faith line lọ́wọ́ iṣẹ́ rẹ̀ yóò máa lọ déédéé débi wípé èrè tó máa rí lẹ́nu iṣẹ́ yóò máa pọ̀ jọjọ títí tó máa fi fàyè sílẹ̀ a rí èrè tó máa fi fàyè sílẹ̀ a máa gbádùn ṣìnrín irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kì í ráhùn owó ẹ tó bá nírun ìlàyé lọ́wọ́ kì í ráhùn owó láíláí kì í ráhùn owó gbogbo àwọn ìlàyé dẹ̀ ní tó wà lọ́wọ́ ló ní ìtumọ̀ ìtumọ̀ wọn dẹ̀ yàtọ̀ sí ìra àkókò tí ìtumọ̀ ìlàyé yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ni ọdún márùn-ún márùn-ún ni a máa fi lé àwọn ìlàyé láti ibi ìbẹ̀rẹ̀ àtẹ̀lé ọwọ́ wa ẹ̀rọ kí mo ṣàlàyé pé kí a tó lè máa la ìlà yìí ọdún márùn-ún márùn-ún ló fi ṣiṣẹ́ hmm. tí ìlà yìí bá kọjá lórí headline ọwọ́ wa hmm, ó túmọ̀ sí pé nígbà tí ẹni náà bá pé ọmọ ọdún márùndínlógójì ni ó tó lówó lọ́wọ́ hmm. tó bá kọjá lórí headline ọwọ́ wa ó túmọ̀ sí pé yẹn la ń pè lifeline headline la ń pè lifeline yẹn tí wàá fi lè kọjá lórí ẹ̀ ó túmọ̀ sí wípé tẹ́ni bá pé ọmọ ọmọ ọdún márùndínlógójì ni ó tún lówó lọ́wọ́ tí wọ́n ń pè ní thirty five years old ni ó tún ní owó lọ́wọ́ hmm. ẹlẹ́dà ṣàánú ni ó tún ní owó lọ́wọ́ tàbí iṣẹ́ rẹ̀ yóò tó máa lọ dídí. ìkejì tí ìlà yìí bá dé outline outline náà wà lọ́wọ́ wa ṣùgbọ́n jọ́ tí wọ́n máa ṣàlàyé alẹ́ yìí wà ní yékéyéké tó bá dé outline ọwọ́ ọba hmm. ó túmọ̀ sí wípé nígbà tí ẹni náà bá pé ọmọ ọdún fifty five tó bá pé fifty five years ní àjò rẹ̀ yóò tún búrege hmm. jẹ́rìí àti wá mọ́rú láì tí ìlà ọwọ́ tèmi àti yín tó kọjá lé lórí ẹ jẹ́ kí n máa bá láàyè mi lọ. ìkẹta ó sọ wípé tí ìlà bá dé abẹ́ ìka àárín abẹ́ ìka àárín ìka àárín wa wọ́n ní tí ìlà yìí bá débẹ̀ ó di gbàtẹ́ ní ẹ bá pọ̀ mọ́ seventy five years ní iṣẹ́ owó ìgbéga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò yàtọ̀ yóò tó ní wọn lọ́wọ́ màmá bàbá lọ́dà sista tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ a mọ irú ìlà irú ibi tí ìlà ti wá dorí kan ṣé lórí headline ni outline ni tàbí lórí ìka àárín ẹ jẹ́ kí ìbéèrè yẹn máa lókè ní ọkàn wa kò jù báyìí lọ lórí ètò lónìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a fẹ́ sọ̀rọ̀ lórí ìka márùn-ún the five fingers ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ìka márùn-ún a dẹ̀ máa gba ìpè wọlé sórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ kò jù báyìí lọ tẹ́wọ́n báyìí kí ìyá bàbá brother sister ẹ̀gbọ́n yín olùkọ́ yín lórí ètò wa bóyá fún happy birthday ni o àbí fún father's day àbí fún mother's day ẹ̀ka kọ̀ kí wọ́n ẹ lè pè mí sórí nọ́mbà yìí zero eight one four seven four nine three nine five five lẹ́ẹ̀kan sí zero eight one four seven four nine three nine five five ẹ lè lè bá mi sọ̀rọ̀ lórí gmail mi four eight at gmail dot com lẹ́ẹ̀kan sí yusufq248 at gmail dot com ẹ lè bá mi sọ̀rọ̀ níbẹ̀ ẹ lè lè lè nọ́mbà yẹn fi bá mi sọ̀rọ̀ lórí whatsapp kí n lè bá yín kí ẹ̀ tí mo fẹ́ bá kí kò jù bẹ́ẹ̀ yẹn lọ lórí ètò ṣùgbọ́n ká tó parí ètò yìí ẹ jẹ́ ká sáré ṣe ìgbafẹ́ díẹ̀ à ń padà bọ̀. àlọ́lé sì yá ọyẹ́ yìí mẹ́wàá ó kà mẹ́sàn-án ó fi kan jẹlé ẹ ṣé gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa lónìí àṣeṣe fún àkókò yín tí ẹ fi gbọ́ wa lórí ètò lónìí ọlọ́run yóò san ilé ìsan kò jù báyìí lọ lónìí ìmìọ̀mọ̀ yìí ṣìnà lótú ètò yìí èmi náà ni Adébáyọ̀ Adékúnlé ó dàbọ̀.